إن الحمد لله نحمده نستعينه ونستغفره ونستهديه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وصحبه ومن انتهج نهجه إلى يوم الدين أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته أدوك يكون الله وبركاته في ó ṣe ní ìrọ̀rùn fún wa láti tún láti lè tẹ̀síwájú nínú eh, ìránra wa létí nípa ohun tó ní láti ṣe pẹ̀lú ẹ̀sìn wa àti ìṣẹ̀mí wa àtọ̀rọ̀ àlékún ìkẹ́ àti ìjẹ̀fọ́ ìsànlá Muhammad sallallahu ta'ala alayhi wa alihi wa sallam àlékún ìkẹ́ ọlọ́run àti ìjẹ́ tí ó máa bá òjíṣẹ́ náà tàwọn ará rẹ̀ àti àwọn sàhábì rẹ̀ àti àwọn olùgbàgbọ́ òdodo tí wọ́n tẹ̀lé ìlànà rẹ̀ títí di ọjọ́ gbẹ̀ndà kìyàmá kí ọlọ́run bá kí ó má ṣe kàwá kún wọn. lẹ́yìn náà bíi ìdílé ta'ala ní ìjókòó tí ò ní àwọn máa tara wa jí nípa nǹkan tí ó ṣe pàtàkì kí a ṣe àmójútó rẹ̀. ní àsìkò tí a ń gbìyànjú láti ṣe ní tí ọlọ́run ọba torí ẹ̀ dá wa ọlọ́run ọba ọba àlekẹ́ọ́lá wọn ni asiko ti a n gbiyanju lati se ni ti olorun oba tori e da wa olorun oba oba ola won ni bada a'udhu billahi minash shaitanir rajim wa ma khalaqtul jinna wal insa illa abudun ma uridu minhum min rizqin wa ma uridu an yut'imun wọn ni. mi ò dá àwọn àlìjànú àtàwọn èèyàn àyàfi nítorí nǹkan ẹ̀ ọ̀kan ṣoṣo ìdí kan ló bá wọn fi dá wa ó ní illa liya'buduni àyàfi nítorí kí wọ́n lè jọ́sìn fún mi. ẹni tí ọlọ́run bá kẹ́ tó ṣe ní mùsùlùmí tó tún wá kẹ́ nínú àwọn mùsùlùmí tó ṣe lẹ́ni tí ó ma ń tọ́lọ́run torí ẹ̀dá kìí ṣe ní ẹ̀mà kékeré ni ìdígbé tí a bá wo complexity ìṣẹ̀mí dà ń ṣe nígbà mi tí yẹn bá jókòó tí yẹn bá béèrè yẹn léèrè láàrin ìrìn àtọ́ lọ́n ibi tí ń tọ́lọ́run torí ẹ̀dá mi ni mo sì ń ṣe lé ayé nítorí òun torí ẹ̀ dá wa nítorí ká lè wá jọ́sìn fún un. ṣùgbọ́n kí ni ìtumọ̀ àjọsìn kí ni ìtumọ̀ mi ò dá yín torí nǹkan kan àyàfi nítorí kí ẹ lè jọ́sìn fọlọ́ ó túmọ̀ sí pé ìṣẹ̀mí wa iná lọ́lọ́wọ́n ọba fẹ́ kó ká máa lò ní ìbámu pẹ̀lú ètò tọ́lọ́run gbé kalẹ̀ qul inna salati wa nusuki wa mahyaya wa mamati lillahi rabbil alamin bẹ́ẹ̀ lọ́wọ́ bá pa òtíńlá muhammad láti sallallahu alayhi wa sallam bí kí ó sọ wípé dájúdájú ìrun ọ̀hún àti ẹran dídú tó ń tẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ nítorí ìwójú rere ọlọ́run ọba yẹn ìsẹ̀mí òun àti kú òun èyí pé ìbẹ̀rẹ̀ ìsẹ̀mí àtòpin rẹ̀ gbogbo ẹ̀ títa ni lillahi rabbil alamin ìyẹn ni pé látìgbà tí ọlọ́run ti dá wa títí dìgbà tá a kú òní ayé gbogbo ẹ̀ ló ní ìṣirò gbogbo ẹ̀ lọ́lọ́run ó sì bí wá lè rìn parẹ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí ọlọ́run ò fi pamọ́ fún wa nítorí ká lè ṣàmójútó irun tọ́lọ́run torí ẹ̀dá wa. lásìkò tí yẹn bá ti wá rìstrìkìtì àgbọ́yé rẹ̀ nípa ẹ̀sìn tó bá jẹ́ pé àgbọ́yé tọ́pọ̀lọpọ̀ ní lónìí nípa bóòlù àti jọ́sìn jọ́sìn fọ́nà ẹ rí i pé ó tako statement yẹn pé mi ò dá yín àyàfi nítorí nǹkan yẹn ọ̀kan ṣoṣo nǹkan yẹn ọ̀kan ṣoṣo yẹn náà ní kẹ́ jọ́sìn fún èmi ọlọ́run tó bá jẹ́ sí pé torí ìjọsìn lọ́lọ́run ọba fi dá wa ẹ rí i pé Eh, kò ìtumọ̀ ìtumọ̀ yẹn ò ní gúnrégé tàbá wá gbọ́ yé pé nínú 24 hours 25 minutes iláwọn dedicate fọ́nà nínú 24 hours lójoojúmọ́ 25 minutes ẹlòmí ìgbìmọ̀ tó 25 minutes ẹlòmí ilé kí rákà mẹ́rin rákà mẹ́rin tẹ́mọ̀ yìí ẹlòmí ilé kí nínú ìṣẹ́jú mẹ́ta ìwà mọ̀ wọ́ndà àti kí ló kà in tó kà yẹn gan bóò ló ní ìjókòó kan lánàá lẹ́nìkan ń sọ nípa bí a ti nìgílẹ́kìtì àwọn ìgbèríko nípa fífi fífẹ́sìn yé wọn fífẹ́sìn mọ̀ wọn tí wọ́n ti pé àgbóyé ẹ̀sìn ìmọ̀ nípa ẹ̀sìn kíkí ó ti yíó àwádà wà nínú ìlú náà ṣùgbọ́n kò yẹ ká nìgílẹ́kìtì

èèyàn ṣe bisimilayi náfàrà lẹ́ẹ̀mẹ́ta bisimilayi náfàrà bisimilayi náà bisimilayi mo ti bẹ̀rẹ̀ bisimilayi mo ti bẹ̀rẹ̀ bisimilayi mo ti bẹ̀rẹ̀ lẹ́yìn yìí ó ka nǹkan kan tó tí o tí o tó fara jọ tàbátì àdá díẹ̀ díẹ̀ báyìí tí èsè lárúbáwá tí èsè ọ̀fọ̀ ni ó kà tí wọ́n fi rúkú ní ìlú tí ò ju bíi fifteen kilometres lọ sí kẹfì ọlọ́run sí lóhun ò dá àtàlìjànú bálìjànú ṣe pọ̀ tó tí wọ́n pọ̀jù àwọn èèyàn lọ báwọn ọmọ èèyàn ṣe pọ̀ tó yìí láti gbà tọ́lọ́run ti sọ nàbí Allahi Adam àti ìyá Hawa tó ti sọ wọ́n kalẹ̀ láti sámà pípọ̀ wa títí dìgbà tọ́lọ́run wọn payé rẹ ọlọ́run ò dá wa àyàfi nítorí káwá jọ́sìn fọlọ́ fúlà wà jọ́sìn fọlọ́ sórí fàtí àgbà ẹlòmí ò máa ka nínú twenty five minutes yóò gan tẹ́lómi tó wọ́n pé ẹlòmíì ìsìláàmù rẹ̀ ó pin lórí ìrun tó bá ti kírun tó bá ti asalaamu alaykum wa rahmatulah asalaamu alaykum wa rahmatulah ẹ má wá di bó ní ṣe ń báyàwó rẹ̀ gbé ẹ má béèrè relationship òun àárín òun àti ìyàwó ẹ̀ ẹ má béèrè ẹlòmíì tẹ bá gbọ́ irú ìyà kì í ṣe pé tá a bá ní ìyà ń di obìnrin kì í ṣe kó dìgbà tẹ́ ẹ bá ń fi ẹgbà nà àbórí dìgbà tẹ́ ẹ bá yọ ọkùnrin tí kódà kan kì í ṣe kó dìgbà tí ẹ bá fún olóúnjẹ gan oúnjẹ lè wà nílé gbogbo nǹkan tí obìnrin ní bùkátà sí ní nǹkan lílò ní nǹkan jíjẹ ní nǹkan wíwọ̀ ó lè wà kẹsùn wọn nínú ẹ̀ náà lẹ́yìn mùsùlùmí ọmọ ìyá kan ní nǹkan bí ìjẹta ó pè mí láti ìlú kan ó jóbìnrin ń sọ nípa ọkọ ẹ̀ ipò ó lè lo oṣù mẹ́fà tí ò ní sọ̀rọ̀ sóhun ó lè lo oṣù mẹ́fà tí ò ní sọ̀rọ̀ sóhun kí ló ń ṣe fún kí lẹ́sẹ̀ tó fi ń sẹ̀ tí kí ń lo oṣù mẹ́fà ó lè lo oṣù mẹ́fà ó lè lo oṣù mẹ́rin tí ò sì ní jẹ oúnjẹ tóun bá sè é kì í sì sóhun nìkan níyàwó lábẹ́ kódà kan kò tún ní sun yàrá ẹ̀. arákùnrin lárúbáwá kan wọ́n ní wọ́n sin arákùnrin kan tó àwọn mùsùlùmí ẹni tó jẹ́ ọmọ ayé ọmọ ayé ọmọ bàbá isa ń sun ẹkún ní orí tẹ ó ń sun ẹkún tàwọn èèyàn lórí tẹ wọ́n wà rẹ̀ pé gbọ́dọ̀ ah, ń ṣe kọ́nù àsìkò tí ti tónu àdúrà ló kúta máa ṣe fún ó ní à ah, ó ní òun sunkún lórí pé ọmọ ayé òun kú ni ó ní tí ń pò òun lẹ́kún ni pé twenty years òun àtọmọ ayé twenty years ẹ̀wù bí ọlọ́run ọba ẹ̀wù ipò tí ọlọ́run ọba gbé síso okùn ẹbí ipò tọ́lọ́run ọba gbé sí ẹ̀wù ìyà tọ́lọ́run ó fi jẹ ẹni tí bá ń já okùn ẹbí ẹ̀wù bó ṣe lágbára tó ṣùgbọ́n ọkàn ọkàn ọkàn yẹn dẹ̀ balẹ̀ kó máa yan ọmọ àyà rẹ̀ lódì ọmọ àyà jẹ́ ní ìsìláàmù payín pọ̀ ìsìláàmù ló payín pọ̀ ẹ̀ẹ̀kan èdè yìí ò jẹ́ kan náà ẹ̀yà yìí ò jẹ́ kan náà orílẹ̀-èdè yìí ò jẹ́ kan náà haramu ni kẹrin ara yín lódì kátó wá pé ọmọ ìyá tó ń sọ jáde nínú kan náà twenty years wọ́n sì ṣeré ẹ̀ títí tọ́kàn ni wọ́n fi kú tó fi padà sọ́dọ̀ ọlọ́run ó ní tí ń pa wọn lẹ́kùn náà wọ́n sì ń kírun torí pé ọ̀pọ̀lọpọ̀ ti gbogbo tábà ti kírun ìsìláàmù ti ta ó lè kírun ṣùgbọ́n kátàkárà ò gbọ́dọ̀ dẹ̀yìn àti ẹ̀pọ̀ ó lè kírun ṣùgbọ́n kò ṣe fọkàn tán ẹ lè fi àmánà sí ọwọ́ rẹ̀ kí ẹ bá níbẹ̀ ṣe látàrí àgbọ́yé tó dorí kodò nípa kí lọ́lọ́run bí wálé ayé wá sí ìfẹ̀mí ìlọ́lọ́run fẹ́ ká ká máa sẹ̀mí lórí ètò tọ́lọ́run gbé kalẹ̀ ọlọ́run ọ̀gá ní bùkátà sí jíjẹ á ní bùkátà sí mímu á ní bùkátà sí aya obìnrin yóò ní bùkátà sí ọkọ gbogbo àwọn nǹkan wọ̀nyí lọ́wọ́ wá ṣètò rẹ̀ ó wá fòfin sí ẹni bùkátà sí jíjẹ mímu Katakara iṣẹ́ ọwọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ìdí lílọ bíbọ̀ tọmọ èèyàn máa ń ṣe láti fi wá ìdí ó jẹ ìdí ó mọ̀ mùsùlùmí ó máa ṣe eléyìí lópin ìgbà tí mùsùlùmí bá ń ṣe tí ó sì tayọ ẹnu àlà ọlọ́run ó ń àsìkò tí yẹn ti lọ sí ṣọ́ọ̀bù rẹ̀ tó fi sí ìṣọ́ọ̀bù títí ń ṣe kátàkárà ní títí ti ṣe ọwọ́ ni àbí ọ́fíìsì tí ìtí ń gbowó oṣù ni gbogbo iye àsìkò tó bá lò ń bẹ̀ wọ́n máa fi kọ́ ládàá fún torí pé ó lọ pẹ̀lú ó lọ ní ìlọ mùsùlùmí tí ò ní lùgbà ọlọ́run mùsùlùmí tí ò ní tayọ òfin ọlọ́run ìjọlọ́run torí ẹ̀dá wa náà ní kíkà wá jọ́sìn fọ́nà eléyìí ní ìtumọ̀ jọ́sìn tàbá wá jọ́sìn fọ́nà kí lè rìtáàrí àkọ́kọ́ náà ó yẹ ká mà ìmọ̀ àmàdájú pé ọlọ́run ọba ìjọ́sìn wa kò lè ṣe ọlọ́run ọba láǹfààní kò lè ṣe ọlọ́run ọba láǹfààní bó tilẹ̀ wò púpọ̀ tó bákan náà ni dẹrù gan rí wa tí gbogbo wa bá fi máa ṣọ̀kan tá ní afẹ́ di olùgbàyọ̀ ọlọ́run kò lè fi kún lọ ọlọ́run ṣíṣe bẹ́ẹ̀ gbogbo wa nílé ayé kò lè fi kún lọ ọlọ́run tí gbogbo wa bá kìkì máa ṣọ̀kan tá ní afẹ́ ṣègbẹ̀rù gan rí sọ́rọ̀ ni kò lè dín nǹkan kan kù nínú ọlọ́run ẹni tó lo ìṣẹ̀mí rẹ̀ ní ìbámu pẹ̀lú bí ṣẹ̀rí àti pé wa ìrìn rẹ̀ ìsọ̀rọ̀ sí rẹ̀ ìbájọgbípọ̀ rẹ̀ pẹ̀lú àwọn tí ọlọ́run fi sàdánwò fún láyà ni lọ́mọ ni lálámúlétí ni ní oníwọléwọ̀dé pọ̀ ni níbi iṣẹ́ ni lọ́jà ni ìrìn àjò ìṣẹ́jú ọgbọ̀n àtẹ́jú ló pa yín pọ̀ ní wákàtí kan ló pa yín ní àà ah, wákàtí mẹ́rin wákàtí márùn ẹlòmí ẹ̀ rírí ẹ̀ bá pàdé rí láàrin wákàtí mẹ́ta sí ní àjòjọ pa yín pọ̀ máa tà máa pé kí máa gbé lọ kẹmọ́ ẹlòmí ẹ̀ rírí ẹ̀ mọ́rí ẹ̀ gbúrò rẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí ló sì ló lákọọlẹ dáadáa ẹni tó bá ti dáadáa yóò rí dáadáa títẹ̀lé òfin ọlọ́run ṣíṣe gbìyànjú láti ṣe ìṣẹ̀mí níbọ́lọ́run ṣe gbé ètò kalẹ̀ nítorí pé ń tọ́lọ́run torí ẹ̀ dá wa nù tí mùsùlùmí bá ṣe ń ṣe ni láti ṣe kíni láti rí ẹ̀san lọ́dọ̀ náà nísìn bá ti kí mọ́gírìbù tán yìí nísìn ọ̀pọ̀lọpọ̀ àyè ni wọ́n ti kí mọ́gírìbù nínú ìlú yìí lórílẹ̀ ayé táwọn yẹn kí mọ́gírìbù tán tí wọ́n sì ṣe kẹ́ni tí wọ́n sì pẹ̀yìn tí wọ́n pẹ̀yìn dà wọ́n padà lọ sáwọn sílé wọn ẹni tọ́lọ́run bá ṣe ní rọrùn fún ẹni tó bá wù Ọlọ́run yóò padà wá mọ́sálásí wájú ìṣàyẹ̀ mọ̀ṣákà ìbẹ nínú ìtọ́nà fi sàdánwò fún wa ẹ̀rí pé gẹ́gẹ́ bí àpèjúwe tá a máa mú wa lọ́pọ̀lọpọ̀ gbà pé tí olùgbòjẹ̀ kan ó bá pèpè láti sánmà ni ẹnì kó bá announce láti sánmà kí ẹ voice kan tí ó jẹ́ authentic one tí á dẹ̀ recognize pé látọ̀dọ̀ ọlọ́run lòun yìí ti wá ọlọ́run ló ránṣẹ́ pé kí màláìkà kan jíṣẹ́ bẹ́ẹ̀ fún wa wípé àti chéǹjì ìdájọ́ ọ̀run kì í sọ̀nà yẹn má nírọ̀lẹ́ ìta gbọ́ bẹ́ẹ̀. láàárọ̀ ọ̀la tó bá jẹ́ sí pé sáfù méjì ni wọ́n máa ń tò ní mọ́sálásí yìí ní àsùbà àbí sáfù mẹ́ta ìmáàmù àti làdáni nìkan ni wọ́n rira wọn pé wọ́n kú ti ewo ní wàhálà tí ìbá ṣe wàhálà ìmáàmù náà nígbà tí sí òun ò gbọ́ lálẹ́ àná ní ti gbogbo àgbáyé gbọ́ òun ò gbọ́ wípé wọ́n ní kì sọ̀rọ̀ ìmọ̀ ni torí pé ọ̀ràn èèyàn ni a jẹ̀fẹ́ rójú rírí ọlọ́run ìlúwà tó jẹ́ sí a ó máa inconvenience ara wa ìnira ń bẹ nínú ìtọ́lọ̀ àdéhùn tí mẹ́mẹ́ náà nù ìnira ń bẹ nínú ìtọ́lọ̀ gbíkọ́ alọ́run ògbé ò máa gbẹ wá oúnjẹ ò máa wù wá jẹ ebi ò máa pa ọlọ́run sì ní inú sọ̀rọ̀ ọ̀dọ́ àti tí súnmọ́ àwọn ìyáálé láti pàtà àlùfíjì ní bá ti ọdún tó rún fi wọ̀ nítorí pé àfẹ́ ìyàpọ̀ ọlọ́run àwà kóraró tòun ti nira sí bẹ́ẹ̀ ọlọ́run mọ̀ pé nira bẹ́ẹ̀ ṣùgbọ́n ìnira tọ́lọ̀wọ́ ìnira torí pé òun ló dá ìnira tí ń bẹ́ẹ̀ yẹ ìnira tá a lè faradà ni nígbà tí jókòó yìí nìsín àwa náà ní choice pé ká má wà rírì tabakirun magribu tán ká lọlé ká jókòó bóyá tẹlifíṣàn láwo ni bóyá màtàtàkùrọ̀sọ pẹ̀lú àwọn ìyáálì wa ni bóyá àwọn ọmọ wa láàmà bá ṣeré ni tásìkò ìṣá yóò fi tó tásìkò padà lọ mọ́sálásí rọ kí ìṣá yìí táàbá wa ẹnìkan kan ò ní mú wa. wíwá wa tá a ń bíbí kì í ṣe pé a ní fáídà kan dùnìyàwíyà a ní bẹ́nẹ́fìtì kan tí wọ́n ní òkè gbogbo ẹni tó bá wá owó kan bẹ̀ tí wọ́n máa ń fún yàn níbi lọ́jọ́ sunday sunday ẹni tó bá wá dẹ́rìsì nìkan ni yóò rí gbà ìlú padà bí wá kò sí nǹkan kan là ń wá àwọn ojú rere ọlọ́run àwọn akọ́lọ́run ó san ìran àṣùbá lásìkò tó ń dùn máyà ẹlòmíì gan tí ìran àṣùbá ò tó tó ní ó ti dìde bí hour kan àbí thirty minutes yóò sàlùwàlá kì í sí pé oru òun kì í sí pé oru òdùn mọ́wùn náà àbí kò oru sùn yóò da àrùn mọ́jú yóò sàlùwàlá yóò yẹn náfìlà sáàlì fídìrí bá jáde yóò lọ mọ́sálásí yóò ti ràn ọ̀nà yà àrùn kílẹ̀ tó sú tòun ti fẹ́ tọ́lọ̀wọ̀n oróyìn ní sí dúkìá yóò tó yọ nínú owó rẹ̀ yóò fi ṣe sàárà ẹlòmí fámílì rẹ̀ ní o ẹgbẹ́ rẹ̀ ní o ìlú ni wọ́n jọ béèrè ní gbígbérí ṣùgbọ́n ìyẹn ò di lọ́wọ́ pé kóhùn lọ kí wọ́n pé a ní àwọn ají pé ẹkújọ́ mẹ́ta o àwọn wá ń kọ́ àwọn ń kọ́ o tí ò sí ọ̀nà yóò sì tún ní nǹkan ẹ̀rí pé jẹ́ ara èèyàn bá tó ìwọ́ lè òkúkú délé mi rí hmm, kò ìyẹn wọ́n tẹ́ ó wà nípò láti gbẹ̀san kí èyàn bá dẹ̀ gbẹ̀san ọlọ́run ní múyàn kí èyàn bá ti tayọ yóò tàmójú kúrò ìyàwó ni ọmọ ni alábàgbé ni ọmọ afẹ́ ni àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ ni yóò jẹra rẹ̀ ń láti tàmójú kúrò torí pé àwọn ni. nítorí pé ń wá kíni ń wá ojú rere ọlọ́run ẹ wá wo gbogbo àwọn inconveniences yìí nígbà míì gan ẹlòmíì ọlọ́run kẹ́lòmíì débi pé last card rẹ̀ last card tó bá rí ọmọ àyá kan tó wà nínú situation kan tó wò pé eléyìí ní bùkátà nǹkan yìí ju ju èmi lọ torí condition tí mo rí yìí ó ṣe tán àti yọ láṣkà ni kó fi ran ọmọ ìyá yẹn lọ́wọ́ ẹ̀rọ kò sí kò ní inconvenience ara rẹ̀ ó ní inconvenience kí ni wọ́n wá ìwọ̀n ojú rere ọlọ́run ń wá ìsìn látọ̀dọ̀ ọlọ́run ẹ wá wú àwọn wàhálà tá à ń ṣe lórí àwọn ẹ̀ṣẹ̀ lórí àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí nítorí ká lè ṣe kíni ká lè rojú rere ọlọ́run ojú kòkòrò láti lọ ṣe nǹkan dáadáa amọ̀ràn àwọn létí pé àdẹ́rẹ̀sí wà lónìí o àìjá pàdé bí báyìí o àìjẹ́ ká ṣe á ṣe mítìn kọmitì kan dàwa bó láti ṣe àwọn omahat ilé kéwú ìgbà lílọ bí bọ̀ wọ̀n wọ̀nyí ẹnìkankan ẹnìkankan iye tí wọ́n fún iye tí wọ́n máa ń fún tó ń gbà ní gbogbo ìgbà tó bá lọ mítìn síkìn aláwàǹtí ní gbé lọ kò sí ẹ̀sán làwọn gbogbo eléyìí introduction ni sí nǹkan tá a fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ gàgà àwọn olùmọ́ni ṣe ní ojú kòkòrò wa ìgbìyànjú wa láti ṣiṣẹ́ dáadáa bí ìgbìyànjú yẹn ṣe lágbára at at the same level ló yẹ kí ìgbìyànjú wa láti protect àwọn iṣẹ́ dáadáa yẹn náà kó lágbára ìgbìyànjú wa láti protect ìrun wa nígbà tá a sàárà wa nígbà tá a ṣe sàárà lílọ jókòó láyè tí wọ́n ti ń ṣe ìrántí ọlọ́run nígbà tá a lọ jókòó láyè tí wọ́n ti ń ṣe ìrántí ọlọ́run. sísokun ẹbí pọ̀ lẹ́yìn ìgbà tá a sokun ẹbí pọ̀ tán àti ṣiṣẹ́ yẹn akírun agbáwẹ̀ àti sàárà agbìyànjú láti sokun ẹbí pọ̀ àwọn tó kù díẹ̀ káàtó nínú àwọn ìwà wa agbìyànjú láti ṣéǹjì rẹ̀ nítorí pé ọlọ́run gbé ìwà dáadáa tí kò tó ga An inconvenience ara wa láti kó ládájọ́ bá a ṣe ń gbìyànjú àti kó ládájọ́ yẹn at the same level ló yẹ káwọn protect kìíní káwọn protect ládá yẹn ilé ló bá táwọn olùmọ̀ fi fi ní ó yẹ kéèyàn mà kéèyàn sì sọ́ra fún nǹkan tí wọ́n ń pè ní mubtilatul a'mal mubtilatul a'mal àwọn nǹkan tó máa ń ba ṣẹ́ ẹni pé kátó lè sọ pé iṣẹ́ kan bàjẹ́ iṣẹ́ náà kọ́ ó gbọ́dọ̀ kọ́kọ́ wà náà kó tó di pé yóò ṣe kìnnì kó tó di pé ó bàjẹ́. àwọn nǹkan tó máa ń ba fẹ́ jẹ́ yẹn lásìkò tá ń tẹ̀síwájú nínú tẹ̀mí tá ń gbìyànjú àti ṣe ń tọ́ ohun torí ẹ̀ dá wa tá ń gbìyànjú àti rí ojú rere ọlọ́run tá ń gbìyànjú àti rí ládá lọ́tùn lósì bákan náà ló máa wà lórí ẹ̀mí wa àwọn nǹkan tó máa ń ba iṣẹ́ jẹ́ nítorí ká lè jìnà sí wọn nítorí ká lè ṣọ́ra fún wọn nítorí kó mọ̀bà ṣe kíni kó mọ̀bà bá ṣe wá jẹ́ àwọn olùmọ́ni al-Imam Ibn rahimahullahu ta'ala ó ní àwọn in tí wọ́n máa ń ba iṣẹ́ jẹ́ yìí ó ní wọn ò lóǹkà ó ní wọ́n pọ̀ nínú tí ó dẹ̀rù bàyàn náà àìlóǹkà wọn tó bá jẹ́ pípé nǹkan méjì mẹ́ta mẹ́rin márùn-ún ni èrì pé kò bá tó ń rọrùn fún yàn láti ṣe kíni láti sọ wọn ò lóǹkà kẹ́límà ẹ̀yọ̀ kan gbólóhùn kan kẹ́límà gẹ́gbó ṣe wá nù hadithi kan òjíṣẹ́lá Muhammad sallallahu alayhi wa sallam ó ní gbólóhùn ẹyọ kan gbólóhùn ẹyọ kan ẹrú lè wí gbólóhùn ẹyọ tí ó fi rí ojú rere ọlọ́run bí ẹbó ti jẹ́ sí pé ó lè wí gbólóhùn ẹyọ kan tí ó fi pàdé ìbínú ọlọ́run ìlú bàtí jẹ́ sí pé àwọn ẹrú sí ọlọ́run òdodo wọ́n ti jọra wọn lójú nǹkan kan nínú àwọn tó máa ń ba jẹ́jẹ́ yẹn gan tọ́lọ́wọ́n bá tọ́lọ́wọ́n bá ní òun ò gba iṣẹ́ náà ń kọ́ kóòtù wọlé fẹ́ gbé lọ ibo òun ò fẹ́ gbà tó bá kọ́ ní ìrànlọ́wọ́ ibo lèyìn fẹ́ gbọ́rọ̀ lọ táyìn fẹ́ fẹ́ fi ẹjọ́ ọlọ́run sọ nínú àwọn ohun tó máa ń ba iṣẹ́ jẹ́ alákọ̀ọ́kọ́ nínú ẹ̀ ètò yẹ sí pé lọ́pọ̀lọpọ̀ ọgbà a máa ń wò kó jìnà sí wa bẹ́ẹ̀ sì ni kò jìnà sí wa ó súnmọ́ wa ọ̀hun ni bí àwọn olùmọ̀ ń pè ní àrídà islam tẹ́lẹ̀ kò islam máa ọlọ́wọ́ mọ́jì ó wa mọ́jì ó kàn wa mọ́jì ó ara wa mọ́jì ó kàn ẹbí wa mọ́jì ó kàn àwọn òbí wa mọ́jì ó ká àwọn ọmọ wa mọ́jì ó ká àwọn àrọ́mọdọ́mọ wa. orí ibú tó tó kéèyàn máa ṣe islam kó má ṣe má kò sí èyí tó fi jù nínú gbogbo àdánwò òun náà ni kí wọ́n sọ pé lágbájá mùsùlùmí ni tẹ́lẹ̀ èyí tó fi burú jù nínú gbogbo àdánwò ni ẹ̀dá kan tábà wà yíká wa mélòó mélòó rú wọn láti rí mélòó mélòó rú wọn láti rí jẹ́ pé mùsùlùmí ni tẹ́lẹ̀ nínú ìsẹ̀mí tá a wà yìí àti ríwọ́ àti ríwọ́ pọ̀lọpọ̀ wọn bóyá gan àti ṣèwọléwọ̀dé pẹ̀lú àwọn pẹ̀lú pẹ̀lú irú wọn jẹ́ pé wọ́n ti ṣe islam rí lónìí wọn ò ṣe islam ma kí la fi dá àjùmọ́ lọ ṣe owó táwa san tá a fi gba islam pọ̀ ju tiwọn lọ ní àdúgbò ó ti jẹ́ sí pé àwọn òṣèmá táwa ń tètè sí kí ló sí àwọn ọkùnrin nínú ìsìláàmù lásìkò táwọn òṣèmá ó burú lé wípé wọ́n ní associations ya wọ́n a máa fọ́ọ̀mù groups lórí social media ẹ máa rí Facebook groups WhatsApp groups ibi táwọn tí wọn ò ṣe ìsìláàmù wọ́n ti ṣe ìsìláàmù ní wọn ò ṣe má ibi tí wọ́n ti ń pàdé tí wọ́n ti ń dúnú pé àwọn kò ní ìsìláàmù àrídà bó tilẹ̀ wò kí iṣẹ́ yẹn kó pọ̀ tó láti jọ tó bá ti dágbére á ma ìsìláàmù iṣẹ́ náà ti ṣe kéne iṣẹ́ náà ti bàjẹ́ wa lòhùn. wà láàkírà gbogbo ẹ̀ nìkan fayamut wa huwa yóò kafirun فأولئك حبطت أعمالهم في الدنيا والآخرة gbogbo e nikan yí tí yii ti lè kúrò nínú ẹ̀sìn tí ikú sì débá tó wà ní kèfèrí ọlọ́run ní àwọn yẹn dájúdájú iṣẹ́ wọn ti ṣe kíni iṣẹ́ wọn ti bàjẹ́ òtísánlá Muhammad nínú hadithi kan tó yẹ kó dẹ́rù bàrẹ̀ aka hadithi yẹn ní bí ìjókòó àwọn ìjókòó bí mélòó kan sẹ́yìn èyí tí òjíṣẹ́ ọlọ́run ọba sallallahu alaihi wasallam sọ wípé ọkàn àwọn ẹ̀dá ń bẹ láàrin ìka méjì nínú àwọn ọmọ àka ọlọ́run nígbà àkídà ahlu sunna wal jamaa ní pé gbogbo ròyìn tọ́lọ́run bá ti ròyìn ààrẹ àbí tí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam ní tó tó bá fi ròyìn ọlọ́run àwọn sunna á fi ròyìn náà á fi ìròyìn yẹn ó tọ́ sí ọlọ́run ọba ní nínú títóbi rẹ̀ àti bó ṣe yẹ ọlọ́run torí pé a ní qaida mustaqirra òun náà ni laysa kamithlihi shay'un wa huwa as-sami'ul basir kò sí nǹkan kan tó ní àfiwé tó ní àfijọ pẹ̀lú ọlọ́run ọba nítorí náà òjì ọlọ́wọ́ sàlọ́wọ́ alẹ́sàn sọ pé àwọn ọkàn gbogbo ọkàn pátá wọ́n bẹ láàrin ọmọ àka méjì nínú àwọn ọmọ àka ọlọ́run ọba yọkàlébù ha kaifa yasha ẹni ọlọ́run ọba a máa pa ọkàn náà padà ní bó bá ti wù ọkàn tèmi ń bẹ́ńbẹ́ ọkàn tèmi ń bẹ́ńbẹ́ Muhammad sallallahu alayhi wa sallam inú àwọn àdúrà tó ti ọlọ́wọ́ bá máa ń ṣe lórí sujud òun náà ni ya muqallibal qulub thabbit qalbi ala dinik ìrẹ́ ọlọ́run ọba ọba tó máa ń yí ọkàn padà tó máa ti gbé ọkàn yìí kì í sọ wà lówà ìrẹ́ ọlọ́run ọba ọba tó máa ń yí ọkàn padà fi ọkàn tèmi rinlẹ̀ lórí kíni lórí ẹ̀sìn lásìkò tá a wà yìí ó fi rọrùn púpọ̀ gan ju àsìkò tó síwájú àsìkò tiwa lọ nítorí evolution of knowledge àti globalization lásìkò wa. àti irú tẹ́rẹ́bíyà tá à ń ṣe fáwọn ọmọ wa lọ́pọ̀ ọgbà àwọn ìpè tẹ́rẹ́bíyà ẹ̀sìn ìpè kọ́ máa dìde pẹ̀lú kí sì ń múmú láyà rẹ̀ kìí ṣe pé àkàbímà àwọn mùsùlùmí ni wá àbímà báwọn yahudi náà nù fáwọn yóò hàwìdá ní àwọn yóò ní àwọn ọmọ ọmọ táwọn kírísítẹ́nì bá bí tí wọ́n bá dìde tí wọ́n ti pé fítọ̀rọ̀ ni àtọ́rí àti fítọ̀rọ̀ ni wọ́n bá wáyé tí wọ́n bá dìde ìtàwọn òbí wọn bá ń ṣe tí wọ́n bá ń dijú tí wọ́n bá ń pa tí wọ́n bá ń sápẹ́ tí wọ́n ń jó ìtàwọn wọn náà ó dìde tí wọ́n máa ṣe nù. kí ni yàtọ̀ tí ń bẹ láàrin yẹn àti tí wọn náà bímọ gẹ́gẹ́ bí mùsùlùmí káwọn ọmọ rẹ dìde kó rí pé òun sàlùwàlá òun kírun wọn ò mọ̀tún màlúwà lá àwọn náà kàdí pé ní bàbá wa ń ṣe ni àwọn náà ń ṣe ní tí màmá wa ń ṣe ni àwọn náà ń ṣe wọn ò mọ̀tún màrún lọ́pọ̀gbà àìtẹ́kì step láti láti fi pàápàá ẹ̀sìn pàtàkì ẹ̀sìn àwọn ọmọ yẹn ọ̀pọ̀lọpọ̀ ọmọ èyí tó pọ̀ jù nínú àwọn ọmọ mùsùlùmí ó kàn mú ẹ̀sìn bíi bíi tradition tó bá àwọn bàbá rẹ̀ tí wọ́n ń ṣe bíi tradition tó bá àwọn bàbá rẹ̀ tí wọ́n ṣe. ṣe bọ́ kan ni tó ní òun mùsùlùmí lòun by mistake of birth mistake grown up èèyàn tó tó tó ti ní ọmọ àtàwọn ọmọ ọmọ so yẹ yẹ yẹ yẹ bó ti ẹwù kó kírun tó kò sí Islam náà tó nígbà tí èèyàn fi bàlágà tí òun máa ń jẹ́ Islam tó fi bàlágà tó fi níyàwó tó fi bímọ tó fi tó fi rìn káàkiri ayé kí ẹ mọ̀ sọ pé mistake of birth irú tẹ́lifíà yẹn tẹ́ra wa juxtapose ẹ̀ pẹ̀lú irú society tá a wà àti àwọn information táwọn ọmọ wa tí wọ́n ní access sí ọmọ mi ẹ̀kẹ́ wọn ọmọ kékeré ni in tó mọ̀ gan in tó mọ̀ tẹ́ bá ní opportunity àti mọ̀ tó mọ̀ ẹ̀rọ báyìí secondary school ní ìsìn báyìí cultivin tó wà ní secondary schools tí ẹ bá fẹ́ compare rẹ̀ pẹ̀lú èyí tó wà ní high institution ó ti fẹ́ di bí pé eré gan ni wọ́n ń ní high institution ọmọ kékeré ọmọ js three ọmọ js three ss one o ti wà ní court. ó ti wà ní court ó ti wà ní ẹgbẹ́ òkùnkùn wọ́n sì ń kírun lé wa. ẹ dákun kí ni wọ́n gbàgbọ́ nínú ẹgbẹ́ òkùnkùn sọ́nà òun wọ́n ń pè mẹ́ta. tírí gbà wá di ìdí tó rọrùn. ọmọ mi ti tírí gbà láti jẹ tírì kò sọ ní irú sìnárì bẹ́ẹ̀ wà nítorí tó bá sọ wọ́n ti wá pé kó má sọ tó bá sọ kí wọ́n má bàa fara ní àti kí wọ́n má bàa sọ pé àwọn ọ̀ràn skul mà torí náà ó ti ṣe rí dá láti jẹ tírì ṣùgbọ́n kò sọ ní àfìgbà tó parí NYSC ló ṣe wá disclose nǹkan láti bí ẹ tírì ni wọ́n ti ṣe ìsìláàmù mọ́tò wọn fa. síbi tó tẹ̀ di kiri yóò nù síbi kiri yóò ròhun tó di ìrètí pé nígbà jẹ́ pé ìgbàgbọ́ kan náà lè léyìn bóyá tọ́lọ́mbà tọ́lọ́mbà ní ìlò ó sì tún lè ṣe kíni ó sì tún lè padà èyí tó burú jù lèyí tó sẹ sọ pé owó ọ̀sẹ̀ gbàgbọ́dọ̀ ọ̀hún gàmbẹ̀ owó gbàgbọ́dọ̀ ọ̀hún gàmbẹ̀ ọ̀kan lórí Facebook wọ́n ní wọ́n ní kọ́lọ̀ kọ́lọ̀ sẹ́bi lé wọn ní ní ìgbà ẹgbẹ̀rún àtàwọn nǹkan tó bá àwọn ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ tó jọ mọ́ bí bẹ́ẹ̀ torí pé owó gbà ń fi yín sí ẹ̀yẹ èyí tẹ́ gbà bọ́lọ̀ ń bẹ ní fi ń sí ẹ̀yẹ. ìgbòdà tó ẹ bọ́lọ̀ ń bá ń bẹ́ ń tò sọ kó sẹ́bi lóhùn nígbà ẹgbẹ̀rún. wo ko ọmọ tí ọmọ tí ìyá mùsùlùmí bí ọmọ tí bàbá mùsùlùmí bí ó kọ mùsùlùmí ni wọ́n sọ secondarian. rídà ẹ má jẹ́ ká wò kó jìnà sí wa o ẹ jẹ́ ká bẹ̀rù rẹ̀ kọ́nà kó sọ wa ní nàìjíríà àwọn ẹ̀yà tí wọ́n máa ń wò fáwọn làwọn lẹ́sìn ẹni tí ìbá tí ń tẹ́ ìyà àwọn ìsìláàmù rẹ̀ gan-an ìsìláàmù rẹ̀ kò rí jìnà sáà ráwọn tí wọ́n ṣe rí ń dánú àbáàrí ẹ̀ráwọn ọmọ kánò tí wọ́n ṣe rí dánú tẹ̀síìrì tá a máa ń ṣe pẹ̀lú haúsá ní nǹkan bíi ọdún méjì àbí mẹ́ta sẹ́yìn ẹnìkan kọ̀ béèrè nípa ọ̀rí òun tó wà ní private university kan ní Yola ti sọ pé ní ìsín lọ́wọ́ tó ń sọ̀rọ̀ yìí báyìí ń ṣe èméjì nípa pé sọ́nà òun gan bẹ̀ àbí òsì ọmọ mùsùlùmí ọmọ kẹ́fì sọ́nà òun gan wà àbí òsì. eléwàjẹ́ sí pé eléwàjẹ́ máa ń sọ lọ́pọ̀lọpọ̀ gbà àkànní àwọn schools àwọn schools tó wà lábẹ́ ìkápá wa àbí ta ní influence lórí wọn eléwàjẹ́ sí pé àwọn ibi táwọn ọmọ wa ti ń lọ ilé ẹ̀kọ́ yẹn ó yẹ ká máa create time láti lọ wo kí ni ìṣẹ̀lẹ̀ ń bẹ yìí kẹsàn-án tó ń torí pé èèyàn tó wá gbé pálí wa yẹn ó ó ka mathematics statistics ó ka English English yẹn là ń wá. Eh, o qualify kìí ṣe ìyẹn lásán kìí ṣe english yẹn lásán ládẹ́ jẹ torí pé tí ó ń táwọn ọmọ kọ lára ẹ̀ kìí ṣe english nìkan ni wọ́n kọ ìhùwàsí rẹ̀ tí bá máa ń bú wọn tí bá máa ń bú wọn pé yóò ba bàbá rẹ̀ yóò bá jà rẹ̀ mo ní kó kọ́ kó sàtẹ́lẹ́sì òṣèré wọ́n kọ ìbú ńláńlá yẹn wọ́n kọ lẹ́nu ẹ̀ tí bá mu sìgá wọ́n kọ sìgá mímu látọ̀dọ̀ rẹ̀ The same thing applies to higher institution. Lásìkò táwa ní university tí kò sáwọn lecturers bí tí wọ́n impress wa. Kódà tí wọ́n ṣe Mùsùlùmí. Tí ẹ sí pé bóyá nítorí pé wọ́n mọ ẹni tí wọ́n ń ṣe, bóyá nítorí pé area of specialization wọ́n mọ̀ dáadáa. Wọ́n ní impact lórí wa nígbà táwa ní àwọn institution tó wọ́n ti pé àti the adult ó yẹ ká ti mọ̀ nǹkan tá à ń ṣe ṣùgbọ́n knowingly or unknowingly wọ́n ní báàkì lórí wa débi pé àfẹ́ máa ṣe àwọn nǹkan mí ìbí wa láti wá pọ̀ ọmọ kékeré láti ní kéré bí adé máa ń ṣẹlẹ̀ náà so pàápàá jùlọ àwọn private universities wọn wọ̀nyí tó yẹ kí pé wọ́n kó lecturers wá láti Russia àwọn tí wọ́n gbà pọ́lọ́ ń bẹ Ukraine nǹkan kan mọ́ra wọn báyẹn yóò wá yóò wá yóò wá impress àwọn àwọn àwọn àwọn ọmọ kéékèèké tí wọ́n ṣẹ̀ṣẹ̀ parí secondary school so nígbà tó bá ti wọ ẹ̀ ní wọn tán kí tó wú olórí òṣùwọ̀n wọn tí tí wọ́n tí ń rí as a role model lẹ́yìn ìgbà yóò bẹ̀rẹ̀ sí máa kà fún wọn àìdí ẹ̀ tí kò sọ̀rọ̀ àìdí ẹ̀ tí kò sọ̀rọ̀ so mímójútó tẹ́rìbíyà àwọn ọmọ wa fífọ́ ọlọ́run mà wọ́n yàtọ̀ sí pé ẹ wọ́n wọ́n dìde wọ́n dìde nínú wa gẹ́gẹ́ bí mùsùlùmí wọ́n múra bí mùsùlùmí wọ́n ń kírun wọ́n ń gbàwẹ̀ wọ́n ń ṣe àwọn àgárù torí pé àti wọ́n ti ilé kí ó yẹ ká lọ bíyọ́ǹdì yẹn ká jẹ́ kí Islam wà nínú ọkàn wọn kó o má jẹ́ sí pé àlàáda àlàáda ni wọn kò wọn wà convince nípa tí wọ́n ń ṣe mọ́rálà pé wọ́n kẹ́ dàgbà wọ́n abí wọn wọ́n dìde nínú ìsìláàmù yẹn náà lápá wọ́n dì sí. rídá kọ́nà ọ̀bà kọ́mọ́ jẹ́ kó kàn wá. ẹlẹ́ẹ̀kejì nínú àwọn nǹkan tó máa ń ba iṣẹ́ jẹ́ táwọn olùmọ̀ọ́sẹ́ ni mo fi dé látò làmáàlì yẹ sí gbogbo lẹ́yìn gbogbo wàhálà tó yẹn ti ṣe yìí yóò deprive ara rẹ̀ lóorun nítorí kó lè kí tahajjud nítorí kó lè ka Qur'an ní inconvenience ara rẹ̀ nítorí kó lè ṣe nǹkan kan tí ó fi rí lára yóò kọ́ ti budget nítorí kó wọn lè dá sí tọ́lọ́hún ṣùgbọ́n nítorí kó sọ́ra fáwọn nǹkan tó máa ń bàtẹ́ jẹ́ tó bá dé jọ́gbẹ̀ndà al-qiyama yóò wá yóò rí àwọn ẹ̀sẹ̀ náà wọ́n tó rọ́fà àwọn ẹsẹ̀ náà hàn nítorí kíyà náà kíyà náà kíyà náà lè dùn dáadáa yóò rí àwọn ẹsẹ̀ náà wàkàdínà ìlànà àmìlù min amalin faja'alnaha haba'an manthura ọlọ́run tí wọ́n ṣe níṣẹ́ àwọn aṣọ di aṣọ di eruku tá a kù sórí afẹ́fẹ́ ẹlẹ́ẹ̀kejì nínú ẹ̀ ṣíṣẹ́ tí kò ń lo wọ́pọ̀ jù òun náà ni àríyá ṣe àrí ni ilé yà máa yára ba iṣẹ́ jẹ́ iṣẹ́ bẹ́nu tó máa ń ṣokùnfà bínú ọlọ́run àríyá ọlọ́run ọba ní ẹni agbẹ̀nà ṣúrọ̀ káwọ́ ẹni ṣírk ó lè ní ni mo fi rọrọ̀ nínú gbogbo orogún pátá èmi nìkan ni mo fi rọrọ̀ ju gbogbo olórogún lọ gbogbo ẹnikẹ́ni tó bá rorogún mi mọ́ mi tó ro nǹkan mi mọ́ mi nínú ìjọsìn ọlọ́run bá ní máa kàn yìí rẹ̀ gbọ́dọ̀ wọn kò sí kán lẹ́yìn ọlọ́run ó nù ìṣẹ́lá Muhammad sallallahu alayhi wa sallam inna akhwaf ma akhafu alaykum ashirkan akbar ó ní nǹkan mo fi bẹ̀rù rẹ̀ jù fẹ́yìn àlọ́ ó mà mí kò sí nǹkan tí mo bẹ̀rù lórí ẹ̀yìn àlúmà ni tó tó ní tí wọ́n ń pè ní àṣírkùl àgbà ìṣe ẹbọ kékeré òun náà ní kéèlì òun náà ní àríyá ń bẹ nínú ṣíṣe ẹbọ sọ́rọ̀ kíyàn ṣe nǹkankan nínú téèyàn máa ṣe láti fi wójú rí ọlọ́run kíyàn ṣe nítorí ìgbà míì èyàn a máa ṣe nǹkan ó láwọn àbúwáàbù téèyàn ti máa ṣe nǹkan nítorí káwọn èèyàn lè rí bóyá nítorí kí wọ́n lè kọ́ ìpínyàn fẹ́ ṣe yẹn bóyá nítorí kí wọ́n lè ṣe irú ìpínyàn fẹ́ ṣe ilé yẹn yàtọ̀ gẹ́gẹ́ bí Uthman Affan radiyallahu ta'ala anhu arda bí ó ṣe pé mọ̀wúlá rẹ̀ wípé kó gbé omi àlùwàlá fún òun tó ń ṣe kéèké sásìkò ọ̀run kìí kìí ṣe pé ó ní bùkátà sálùwàlá ṣùgbọ́n nítorí pé àwọn èèyàn ń bẹ níbẹ̀ ó wá ṣe àlùwàlá nígbà tó ṣàlùwàlá tán ó ní mo rí tí òjíṣẹ́ ọlọ́run ọba sallallahu alaihi wasallam tó ṣe irú àlùwàlá tí mo ṣe yìí yẹtí àlùwàlá tẹ̀ ń wò mí láti ìgbà tí mo ti bẹ̀rẹ̀ yẹn tí mo ṣe dé parí bẹ́ẹ̀ lànà gẹ́gẹ́ bí kéèyàn ṣe sàárà ní gbangba nítorí kéèyàn lè ṣe àwọn àwọn èèyàn yóò kúrẹ́ lójú kòkòrò káwọn náà tẹ́jú ni káwọn náà dá sí i. ṣùgbọ́n tó bá yàtọ̀ sílẹ̀ yìí tó jẹ́ pé àníyàn òun náà ni pé káwọn èèyàn lè rí kún ó lè yìn nínú hadithi tó wà nínú sahihayn tí Abu Hurairah radiyallahu ta'ala anhu àrùdọ́ àdéhìí gbogbo àmà yẹn sanni muhammad sallam ní awwalu man tusa'aru bihim an-naru thalath àwọn ìran mẹ́ta àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ fi kó iná jahannama kọ́nà ọba kó sọ́wà iṣẹ́ dáadáa ni wọ́n ṣe wọn ò jalè wọn ò ṣe zina yẹn ni pé kìí ṣe nítorí olùdíjà kìí ṣe nítorí ìzina kìí ṣe nítorí àìkírun kìí ṣe nítorí àìgbàwẹ̀ inú wọn fi lẹ́tọ̀ọ́ sí pé ká fi wọ́n ko iná jahannama alákọ̀ọ́kọ́ ni wọ́n ni qari ul-Qur'an qari ul-Qur'an na nabi pé alákọ̀ọ́kọ́ ni wọ́n hadithu na ẹni tí ó kọ̀kọ́ wọ nẹ́fà qari ul-Qur'an wọ́n bá jẹ́ ògbìn al-qiyama ọlọ́wọ́ bó fi ìdẹ̀ra rẹ̀ yóò fi rìnrìn lórí ẹni náà yóò wá ní bẹ́ẹ̀ ni rẹ̀ ọlọ́wọ́ bá ó ṣe dẹ̀ra fún mi ó kẹ́ mi pẹ̀lú Qur'an títí bí kì í ti gbogbo ìrìn lọ́wọ́ fún àǹfààní àǹfààní àti hàn Qur'an tába ti ní hàn Qur'an ti sẹ́gbẹ̀ kan kì í ti gbogbo ìrìn lọ́wọ́ fún àǹfààní àti mọ Qur'an ọ̀hún gáta ilé bàtà ní Muhammad sallam ti ṣe wá lóko kóró pé ẹni tó ń ka Qur'an wa huwa yatata'ta'u fihi ipò ipò ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹni tí ń ka Qur'an wa huwa mahir ma safarat al ìyẹn wà pẹ̀lú àwọn màláíkà bẹ́ẹ̀ láti ipò rẹ̀ ga tí wọ́n ti jọ gbẹ̀dà àlùkìyámà ẹni tí ń ka Kùránì tí ń ka pẹ̀lú agídí tí ń ka tí ń fi ká tí ń gbìyànjú àti ká tí ń fún un ní wàhálà nínú kíkà òjíṣẹ́ ọlọ́run ọba ní lahu ajran yóò ní ládá méjì àwọn olùmọ́ni kí ni tó ma ládá méjì wọ́n ni àkọ́kọ́ náà ń kà ẹ̀kejì ládàá pé ń fún ní ń fún ní mọ̀ṣẹ́kà kíkà tí ń kààyàn ń ní lára kò sì ṣe kíni kò sì yé kà ṣùgbọ́n ní tó wá kà Kùránì wọlé ní àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ fi kò náà jahannama nítorí kíni ó ní ìrírí ọlọ́wọ́ bàbá ẹni òfin ní Kùránì mí náà ti kọ́ àwọn èèyàn Kùránì nítorí kíni lè rójú rere ọlọ́wọ́ ọlọ́wọ́ bó sọ fún mi kẹ́rẹ́ ọlọ́wọ́ ní òkúrọ́ yọ irọ́ rẹ̀ wájú pé inna Allaha alimun bidhati sudur a lè fi nǹkan pamọ́ fọ́nà ọlọ́wọ́ ní òkúrọ́ yọ innama qara'ta li yuqala anta qala ó kà ní nítorí kí lè sọ pé masha Allah kùránì kíkà masha Allah tí lágbàdá bá ń ka kùránì masha Allah masha Allah yóò yí ẹ̀yìn àwọn èèyàn ìlò ń gíní ìlò wá àwọn olùmọ́ ní qari'ul Qur'an wọ́n ní gbogbo onímọ̀ pátá ó kó sábẹ́ rẹ̀ gbogbo onímọ̀ pátá ó kó sábẹ́ rẹ̀. jẹ́ ìmọ̀ rẹ̀ ìdí náà ni pé kó fi kó àwọn èèyàn jọ káwọn èèyàn fi yìn kó fi ìmpírẹ́jì àwọn èèyàn ah masha allah afa alágbájá ah, masha allah ní má pọ̀ àwọn èèyàn sì ń wí ìdú fẹ́ káwọn èèyàn wí náà àwọn èèyàn sì ń wí ṣẹ́ni pé ìdí ń wá ó ti lẹ́gbẹ̀ẹ́ ni ó ti gbà látàyé ayé yìí náà ni ń wá ó sì ti rí ọlọ́run ni ó kà ní nítorí káwọn èèyàn lè sọ pé masha allah qari ele olùkà alukur'ani tó mú màkà dáadáa ni àwọn èèyàn ti wí bẹ́ẹ̀ látàrí ó ti gbẹ̀san rẹ̀ látàrí ọlọ́run pàṣẹ pé kí wọ́n dájú rẹ̀ nílẹ̀ wọ́n wọ̀ lọ́nà náà ẹlẹ́ẹ̀kejì na ni o olùnáwó sójú ọ̀nà ọlọ́run tó yẹ pé nínú ìdájọ́ tiwa ó gbajúmọ̀ lẹ́ni tí ń náwó sí pé àwa kì í wa ni pé ká ká transcribe wa níyẹn nìkan pé mo ti wo mo ti wo dáadáa níyẹn báyìí kò sí ọlọ́run ò wọ́nà wa àníyàn láàrin ẹni tó ṣiṣẹ́ àti ọlọ́run ló wà. nínú ìdájọ́ tiwa nínú dáwàárí òun náà ní lágbájá máa ṣe inú sójú ọlọ́run tó bá dijọ́ gbẹ̀dẹ̀ àlùkìyámà ọlọ́run ni mo fún ọ ní dúkìá mo fún ọ lọ́rọ̀ kí ló fi ṣe yóò ní mo ná sójú ọ̀nà rẹ ni nítorí kẹ́sìn rẹ lè ga ọlọ́run ni rọrùn pa kì í ṣe nítorí kẹ́sìn mi lè ga lófin náà nítorí káwọn èèyàn lè yìn ọ pé náwó náwó ni ọ torí náà ọlọ́wọ́ bó pàṣẹ wọn dájú ẹ̀ délẹ̀ wọn wọ lọ́nu náà ẹlẹ́ẹ̀kẹta òun ni òun ló fi sí yẹn ní kàyéfì jù ètò fi sí yẹn ní kàyéfì jù òun lẹ́lẹ́kẹta torí pé òun lẹni tí ó wà lójú ogun ṣẹ̀pẹ́ ẹni tó lọ fẹ̀mí ẹ̀ kalẹ̀ lójú ogun ṣùgbọ́n lásìkò tó ń fẹ̀mí ẹ̀ kalẹ̀ yẹn nínú ìdájọ́ tiwa nítorí kẹ́sì ọ̀rọ̀ ọba lè lágbèga ṣùgbọ́n òun lásìkò tó ń ṣe òun ń ṣe ní ṣe pé táwọn èèyàn máa ń sọ pé ah lágbájá ó dára ní ogun tá a gbà pẹ̀lú àwọn kẹ̀kẹ́ ríyàn àníyàn rẹ̀ kí ò pamọ́ sọ́rọ̀ wọ́n ní ọlọ́run bọ́ ni mo ṣí ọ ní akin tí àwọn pé ọ̀tọ̀ ni kéèyàn lágbára ọ̀tọ̀ ni kéèyàn jákin ẹnìkan lè lágbára ju ẹnìkan lọ kẹ́ni tí ò lágbára tó kó ńlá kéèyàn ẹni tó lágbára ju ẹni àkọ́kọ́ lọ kó sì lójò àtẹnitágbára rẹ̀ tó ti ẹni tí ó lágbára yìí tó lákin àtẹni tó lágbára tó lójò èwo ni ó wúlò jù nínú wa ẹni tó lákin ọlọ́run ni mo ṣí ọ ní àkìní ó di bẹ́ẹ̀ ní rí ọlọ́run ọ̀la kí ló fi ṣe yóò ní òun fi jagun lójú ọ̀nà rẹ̀ nítorí gbólóhùn rẹ̀ kó lè ga ọlọ́run ni ọlọ́run bá a akéta fún ọ yẹn lóòótọ́ ò ń jagun ṣùgbọ́n ogun tó ń jà yẹn ò ń jà nítorí kí wọ́n lè sọ pé ṣùṣà kó lè sọ pé alágbájá ah, àkìrì kì í bẹ̀rù lórí bẹ́ẹ̀ ló wá wà tí wọ́n ti pa sójú ogun náà ọlọ́run ni wọ́n ti wá wí rẹ̀ nítorí ẹ̀ ṣe wọ́n ti wí ẹ̀sán tó wá o ti gbà látàrí o lẹ́sàn kankan lọ́dọ̀ wa wọ́n dájú ẹ̀ délẹ̀ wọ́n wọ lọ́nu náà jáde náà mọ̀kànlá ọ̀rọ̀ àkóso wa eléyìí ọjọ́ sí pé àwọn ẹni síwájú rere tí ẹ bá kà nípa bí wọ́n ṣe máa ń sọ iṣẹ́ wọn kúrò níbi rìá èrí nǹkan ìmà ìbẹ̀ nínú wọn tó jẹ́ sí pé àwẹ̀ náfílà yóò máa gbà àwẹ̀ náfílà ìyàwó ẹ̀ tí wọ́n jọ ń gbélé kò sí nímà yóò wálé yóò gba oúnjẹ àárọ̀ yóò sì wá ọgbọ́n yóò wá ọgbọ́n yóò wá ọgbọ́n tí ó ti gbé oúnjẹ náà jáde tí ó ti lè tààrà àti wọ̀n sí nímà tó kì jẹ́ fún òun ló jẹ́ yóò wálé yóò gba oúnjẹ ọ̀sán yóò sì wá ọgbọ́n yóò wá ọgbọ́n tí òyìnbó oúnjẹ náà ṣe sàárà tí wọ́n sì mọ̀ pé jésù òun ló jẹ́ àtà ìyàwó rẹ̀ kò fẹ́ kó mọ̀ pọ́n òun ṣe kíni òun bá wẹ̀rẹ̀ kílà àwọn kọ́ lónìí ẹlòmíà nìkan kan òbí léèrè o yóò kàn wá yẹ́ òun láàrin àwọn èèyàn pé àwọn ètò ní ìṣẹ̀ ń gbóyàn èyí ṣe Ramadan wàláhì àwọn ẹlòmíà máa ṣe bẹ́ẹ̀ ẹ̀ níbi ìsọgbólóhùn méjì kẹ̀kẹ́ pé ẹ̀mí ń ṣe ń gbà kò sí mùnásábà kò sí correlation kankan láàrin ìgbàwẹ̀ lónìí àti tẹ́ ń sọ ṣùgbọ́n torí káwọn yẹn lè mọ̀ pé ń sẹ́gẹ̀ ni ìgbàwẹ̀ tẹ́ ń fi ní parẹ̀ tó bá tẹ́sí pé yóò mọ lórí pé yẹn fi ní parẹ̀ lásán ni kò bá tẹ́pẹ́rẹ́ àwọn ẹni ìsíwájú rere wọn a máa fi iṣẹ́ wọn pamọ́ ìlú bàtó fi wá nu hadithi arákùnrin tó lọ ṣe sàárà lóru tó ṣe sàárà fún olówó pẹ̀pẹ́ sàárà rẹ̀ nínú òkùnkùn tó ti lọ sí ọwọ́ ẹni tí sàárà ò tọ́ sí ló ṣe kí ni ló bọ̀ sí nígbà tí ilẹ̀ mọ́ àwọn yẹn bá ń sọ pé à ẹ̀gbọ́ ẹ̀gbọ́ tó ṣẹlẹ̀ lálẹ́ àná ni ẹnìkan mà ṣe ẹnìkan mà fún alájì lágbájá ní sàárà gbogbo òdu bá gbà pé wọ́n fún alájì lágbájá ní sàárà irú alájì lágbájá bóòlù yóò ti wá fún irú alájì lágbájá ní sàárà ó ní alihamudulilayi mo dúpẹ́ fọ́lọ́ wọn tó ní kí sàárà ni kó bọ́ sọ́wọ́ ta ni ọlọ́lá olówó ó tún ṣe sàárà lóru nínú òkùnkùn sàárà rẹ bọ́ sí ọwọ́ tálákà ó tún sàárà lóru sàárà rẹ bọ́ sọ́wọ́ alágbèrè wọ́n máa gbìyànjú àti gbé iṣẹ́ wọn pamọ́ nítorí kẹjà ọlọ́run kankan kó mọ́ bá ṣe kíni kó mọ́ bá rí kó mọ́ bá hàn sẹ́nì kankan kó lè jẹ́ láàrin àwọn àtìta ni láàrin àwọn àtọ́lọ̀ eléyìí ń bẹ nínú àwọn ẹ̀kọ́ tó ṣe pàtàkì tí ó yẹ kí ó wà lórí ẹ̀mí wa lásìkò tá à ń gbìyànjú àti kó iṣẹ́ ládàjọ ká máa jìnà sí àwọn nǹkan tí yóò ṣe kéne tí yóò bà iṣẹ́ náà jẹ́ méjì la mẹ́nubà nínú àwọn mubtilatul a'mali yìí tọ́lọ́wọ́n bá tó àjò ìjókòó tí ó ń bọ̀ lọ àwọn mọ̀tẹ̀síwájú nínú àlàyé nípa àwọn tí ó máa ń ba ṣẹ́jẹ́ kí ọlọ́run bá kí ó máa ba iṣẹ́ wa jẹ́ wallahu ta'ala a'lam náà

wọ́n bọ̀ pé wọ́n bá pé ọ̀rọ̀ ìgbòho ìjọ òdìbò rẹ̀ lọ́jẹ̀ tó wà ló kó ti di aláwọ̀ ìyọ̀gbọ̀ mi wáyé ní àwọn èèyàn sọ́ọ́dì rẹ̀ mo ti mọ àwọn òbí tó ń gbómi wá ní chọ́ọ̀chì. ìgbàjẹ́ mi gbé òun ní bùkátà sómi ni àbí báwo. ok o ti ṣe pé wọ́n fẹ́ ṣàdúrà tó omi fáwọn èèyàn ni àbí báwo ó ti ẹni tẹ́lẹ̀ gbé yẹn ok. ok ok wọ́n jẹ́ ìyá àwọn àgbẹ̀. ọmọ ìlọ ọ̀nà ìmọ̀ ìjọ fi hàn bí ààrẹ ṣé omi o ṣé ilé ilé wọn kí ni wọ́n ní kí fi ṣe kí ni wọ́n ní káwọn fún mi ṣe. ní chọ́ọ̀chì nǹkan tí ò yẹ ni ẹ̀sìn nǹkan tí ò yẹ ni kò yẹ kí mùsùlùmí bá wọn débi tí wọ́n bá ti ń gba omi àdúrà sẹ́yìnsìn eh, ẹni tí ó wà láhàámá tí ò jẹ tí ò mu ẹni ò ní gbé eh, so kò yẹ kí mùsùlùmí ẹni tẹ́ni ò gbé gan ẹni tẹ́ni ò gbé tó wà nínú. No right senses rẹ̀ tí ì ṣe mùsùlùmí ìyẹn wọ́n rẹ̀ gbómi àdúrà lọ fún pé kó bá yàn sàdúrà sún mi tí ì ṣe mùsùlùmí kátó wá pé eh, eh, ẹni tí ì ṣe mùsùlùmí kiri yóò nínú chọ́ọ̀chì so eh, irú ìṣesí yìí èyàn ó fa ìyáálé èèyàn létí nítorí ọ̀la tẹ̀sẹ̀ ní sílé tẹ̀mí mọ́ irú omi oní fún yín mu àbí irú omi oní ń bù wẹ̀ fún yín eléyìí ó sojú yín nù tí o bá sojú yín kọ́ so yín sìn so uh, bákan náà lábẹ́ eléyìí eléyìí ń fi pípàtàkì uh, kí àwọn ìyáàlì wa káwọn náà máa ṣe kíni káwọn náà máa kẹ́kọ̀ọ́ káwọn náà máa lọ bí wáàsì so yín sìn tí wọn ò bá lè lọ bí wáàsì àwọn kíkẹ́ ti wá àti ọlọ́kan ọ̀jọ̀ kan kájẹ́ kí wọ́n máa ṣe kí ni kájẹ́ kí wọ́n máa gbọ́ lọ́pọ̀lọpọ̀ gba àwọn obìnrin wọ́n ní time sẹ́yìn tí wọ́n wà ń lé oríṣiríṣi nǹkan ni wọ́n máa wò oríṣiríṣi fíìmù oríṣiríṣi kí lorúkọ ẹ̀ ó jẹ́ sí pé ninety nine point nine percent ti àwọn tí wọ́n ń wò ní fíìmù wọn yẹn kò sí èyí tí wọ́n ń kọ́ ẹ̀kọ́ dáadáa nínú rẹ̀ àti àwọn èyí tí wọ́n ń pè ní wàá gíga sẹ́yìn bí kéèyàn máa bí kéèyàn lóhun ṣe wáàsí kó máa bú ọlọ kéèyàn máa lóhun ṣe wáàsí kó máa fi ànábì sí ẹ̀yẹ kó máa fa àwọn sábẹ sí ẹ̀yẹ kó máa fa àwọn màláìkà sí ẹ̀yẹ kó máa fẹ́ polówó ara rẹ̀ pé kò sí tó wọn lè sọ pé kọ́lọ́hún ṣe kó má ṣe àti bẹ́ẹ̀ àwọn tó pọ̀ jù nínú àwọn wáàsí tí wọ́n ń fowó rà ní gbòòrò tí wọ́n ń gbọ́ nínú àwọn ilé wọn wọ̀nyẹn so ó ṣe pàtàkì púpọ̀ kó lẹ́sí bí àwọn ìyàwó wa náà báwa ti ń gbọ́ wáàsí eléyìí ní ìṣèkíṣẹ́ mi rọrùn bí òfin níbi pé ijó lẹ́yìn náà dáa fa ta ló sọ fún ibà ràmù ni ẹ̀yìn kéwù ni ṣùgbọ́n tó bá dé pé èmi àti ẹ̀ lájọ gbọ́ àbí tèmi gbọ́ tóun náà gbọ́rú ẹ̀ tó yẹn sìn tí n bá sọ fún tó bá fẹ́ takò gan ẹ̀rí ọkàn máa jẹ pé àfa sọ ní níjọ́ Sunday àbíjọ́ Alámísì lòun sì ń lọ tiẹ̀ ni pé ilé mùsùlùmí ò gbọ́dọ̀ dáhùn so gbogbo irú àwọn nǹkan wọ̀nyẹn kò yẹ kí mùsùlùmí ṣe kéde so irú omi bẹ́ẹ̀ ó yẹ kó ju èèyàn kó kọ́rẹ́ lọ́wọ́ kí àwọn èèyàn sì rí i pé kì í ṣe nǹkan eré ni èèyàn mú lérí èèyàn sì mú láwàdà irú omi bẹ́ẹ̀ kó dànù kó sì má dàn irú ẹ̀ wò mọ́ kọ́nà ọ̀bà kí ó sọ yín máa nìwà náà náà báyìí sẹ́nà. náà. ẹ ẹ sọ̀rọ̀ arábìnrin pé. náà. náà. irú obìnrin bẹ́ẹ̀ mo jẹ́ lórí mọ́ kí ó lè tó ṣe ìgbà ní ìjọba náà. ṣẹlẹ̀ pé pẹ̀lú ìrẹ́lú lọ́pọ̀lọpọ̀ ọkọ̀ yẹn kò sọ kí ni ẹ̀sẹ̀ tíyàwó ṣe. a kò ká ó lè ṣe bí túmọ̀ nígbà tí kò ní jẹun. so lọ́lẹ́tọ̀ àti kọ́kọ́. fún obìnrin bẹ́ẹ̀. náà. ẹlẹ́gbẹ̀ẹ́ obìnrin tó pé ó ń bojú hmm. tọkọ náà ṣe déédéé pẹ̀lú ẹ̀ hmm. ìjọ ọlọ́run tó ti wà ní iwájú olóògbà tó sí díẹ̀ hmm. ìlera wá dé gbà tí kò sí ọ̀nà ní àwọn ọkọ̀ ìyàtọ̀ ṣé ó lè ṣí ojú láti pé orí iṣẹ́ láti fi ó lè ṣí ojú ẹ̀. ìbéèrè àkọ́kọ́ nǹkan tó yẹ kí ó yé wa ni wípé ẹ̀sìn Islam ẹ̀sìn islam gba kọkìnrin kó kọyàwó gẹ́gẹ́ bó ṣe gba kóbìnrin náà kó ṣe kíni kó kọkọ ṣùgbọ́n ẹ̀sìn islam ò ṣí wá lójú kòkòrò pé ká wa ó wá náà hadithi kan tó lẹ wípé halali tọ́lọ́run ọba fi kórìíra jùlọ òun náà ní kíni òun náà ní kó pin àkóṣẹlẹ̀ láàrin ọkọ àti àtaya ìbẹ́nu àwọn achievement tí ṣe tọ́nù máa ń celebrate nígbà táwọn ọmọ táwọn ọmọ àwọn ọmọ ṣẹ́ rẹ̀ tí wọ́n bá ń rìpọ́ọ̀tì fún lójoojúmọ́ pé kí ni wọ́n ṣe wọ́n mo dà ní àwọn ọ̀rẹ́ méjì rú mo ṣe gbá mo ṣàwo mo dájà lẹ́ǹbì kan ẹni tí ṣe ìtọ́nù ó gbé ọlá fún tí ó bàbàrà alámọ̀rí rẹ̀ òun lẹ́ni sọ pé òun ò yẹ òun ò gbò láàrin àwọn lọ́kọláya kan àyàdùgbà tóun ṣe kí ni àgbà tóun tún wọn ká irú ṣetán ṣetán àwọn celebrate achievement pé ọkọ ṣe kí ni ọkọkọ yàwó àbí yàwó kọkọ ìyẹn ó yẹ ká mọ̀ pé ṣẹ̀ríà ṣẹ̀ríà mú òpin àláàrin ọkọ ó mú wá ní gẹ́gẹ́ bí last resort ìlú fàtí olùwànú suratul nisa àwọn àgbésẹ̀ tó gbọ́dọ̀ ṣe kíni àwọn àgbésẹ̀ tí ó gbọ́dọ̀ wáyé tó fi dórí àkàmárì ká pe tíṣẹ̀mí yóò bá fẹ́ rọrùn mọ́ ká pe um, olùdájọ́ kan láti sáìdì ilé ọkọ olùdájọ́ kan láti sáìdì ilé ìyàwó kó wá jókòó kó wú àmàlí wọn táwọn méjèèjì wọn pé àwọn eléyìí bí wọ́n ti ń lọ yìí àwọn méjèèjì ó kàn máa wà níwọ̀n olè gbádùn sẹ̀mí àwọn òpin káwọn méjèèjì pé ìdájọ́ tí wọ́n bá ṣe ìlara tó lò sọ yẹn sì kẹ́lẹ́ máa níbi sẹ̀ríà ò ṣe fẹ́ kí kíni kí ilé kó ṣe kíni kó túká lẹ́yìn ìgbàdájú tó yẹ nìkan tọ́yì bí ọkọ ti ẹ̀kọ́kọ́ ti ní ẹ̀tọ́ kókọ́ ìyàwó bẹ́ẹ̀ náà ìyàwó náà lẹ́tọ̀ọ́ kó ṣe nínú kó kọ̀kọ̀ tẹ́nì kẹ́kọ̀ọ́ sí ní ibi lérè pé nítorí kíni ẹ̀tọ́ rẹ̀ nínú kíni nínú ṣẹ̀ríà ṣùgbọ́n ṣẹ̀ríà kò ní ìsàmì owó kan ní jókòó kó ní mo jáwèé fún ọ <laughs> bọ́kọ́ ṣe ní òun kọ́ ọ̀lẹ̀ ìyàwó kan ní ilẹ̀ ọjọ́ kan ní mọ́kọ́ ní mo jáwèé fún ọ mo ti lọ tèmi ó tan ara rẹ̀ sọ yẹn sì nítorí pé àwọn obìnrin nítorí bọ́nà òun ṣe dá wọn tó bá jẹ́ sí pé nínú mọ́sálásí yìí náà ní níbi ọ̀sẹ̀ bíi mẹ́ méjì níbi ìyàwó ọmọ bàbá Yunus lókè ni mo ti sọ pé tó bá jẹ́ sí pé ọlọ́run ṣẹ̀ríà ò bá kó ikọ̀ ọkọ fóbìnrin ṣẹ̀ríà ò bá kó níjànú gbogbo adáwa nínú họ́ọ̀lù lọ́jọ́ náà lọ kò bá ti sẹ́ni lọ́jọ́ tó tíyàwó ń bẹ̀rẹ̀ gbogbo ọba ti kọ gbogbo wálẹ̀ àwọn obìnrin ò bá ti kọ gbogbo wa lẹ̀ torí pé àwọn wọ́n wà emotional ọkùnrin òun nílà káì inú lè bí kó jẹ́ pé wọ́n ti sún kagiri ẹlòmíì tó bá sọ tó ti fara dà fún yín nípa ìyàwó rẹ̀ ẹ̀yìn tó jọ ń gbé ìyàwó yín náà sì tó ní ìdíje nítorí pọ́kìn ni àfa àwa kan ó fún wa nírò nípa àfa àwọn nígbà orí bedroom slippers ni àwọn ẹ̀wọ́ pàdé ẹ̀ nígbà tó dé láti ṣiṣẹ́ ó dẹ̀ yọ bedroom slippers lẹ́sẹ̀ ó sì fọ́ ìdí ẹ̀ oyin tó bá mú mọ̀ pé ọmọ ọkọ ní ọkọ nílẹ̀ ó ní ìní kọ́ ọ lẹ̀ nítorí pé èmi sọ máa lè náà ló fà mí fi kọ́ ọ lẹ̀ ṣùgbọ́n obìnrin obìnrin òun ò kọ ní ìsìn ní ìsìn sí i wálé dẹ̀yìn táti mi nítorí tó bá kó nílẹ̀ onídẹ́gbàgbọ́ onídàwó mọ́ tẹ bá já òye fúnta yóò àbú ẹkú ó lè jẹ́ láàrin ìṣẹ́jú márùn-ún síra àwọn ní ìsinú káàdì tó gbogbo tó bá gbẹ fún ẹgbẹ́ ó dà fún kọ́ọ́lẹ̀ yóò àbú ẹkú ó kọ́ nílẹ̀ ah, ṣébí tó ní tó ń béèrè fún yìí sí tó fẹ́ tó fẹ́ dalẹ̀ ayé ní sí náà ni wọ́n fún ọ oṣù bẹ̀rẹ̀ sí sọ pé wọ́n ti pọ̀ mọ́lẹ̀ so ṣẹ̀rí àwa ni kó lọ ọ̀dọ̀ wọn ò fi ọkọ mọ́ àwa ni kó dá tàbí àti padà fún ta ni fọkọ gbogbo eléyìí nítorí pé obìnrin ó ní ìdíkà fún un ní ká bá fi wéjì sí ló bá ti ṣẹ̀rí àti ìbẹ́nu hikima ti ṣẹ̀rí àti fi àwọn ẹnu àlàyé sí tiwọn ṣùgbọ́n bọ́kọ ṣe ní ẹ̀tọ́ kó kọ ìyàwó ẹ̀ bẹ́ẹ̀ náà ni ìyàwó ẹ̀ náà ní kí ni ìyàwó náà lẹ́tọ̀ọ́ kóun náà ṣe kí ni kóun náà ló wọ̀n fi ọkọ náà ó lẹ́tọ̀ọ́ láti ṣe bẹ́ẹ̀ wallahu ta'ala alam náà. ibi ṣe ẹni tí ń bojú tí ọkọ ò tọ́jú ẹ̀ ọkọ òfin lẹ́tọ̀ọ́ ẹ̀ nínú tí ẹ̀sìn Islam fi kẹ́ àwọn obìnrin ni pé obìnrin láti gbà tá a ti bí títí dìgbà tí ó padà sínú sàárè ẹ̀sìn Islam ò sí nǹkan kan lọ́rùn àyàn lórí ẹ̀ nípa bí ó ṣe jẹ bí ó ṣe mu bí ó ṣe lò bí ó ṣe wọ̀ kódà bó ní dúkìá ọ̀ràn èèyàn ni lórí bàbẹ́ kò tọ̀ kò bọ̀ tí o bá ní bàbá ọ̀ràn èèyàn ni lórí àwọn ẹ̀gbọ́n rẹ̀ tí wọ́n jọ kìnrin tàbáwọn àbúrò rẹ̀ tí wọ́n jọ kìnrin tó bá ti lọ́kọ ó dọ̀ràn èèyàn lórí dání ó dọ̀ràn èèyàn lórí ọkọ tí o bá lọ́kọ mọ́ yóò ọ̀ràn èèyàn yóò padà sórí ẹ̀gbọ́n àbúrò bàbá tí yóò fi kó lé ayé ìbẹ̀nu ṣíkìmọ̀ tó fà tí a ó fi fún ọkùnrin ní ìlọ́po méjì ń tá fún obìnrin nígbà tá a bá fẹ́ ṣe kíni nígbà tá a bá fẹ́ pé ogún torí pé ọkùnrin yóò fẹ́ yàwó yóò bọ́ yàwó rẹ̀ yóò bọ́ ọmọ tí ó bì tòun ti pé wọ́n fún eléyìí ní ìdajì tí wọ́n fún nínú ogún yóò tún máa ná fún òun náà rẹ̀ èyí tó jẹ́ ẹ̀gbọ́n rẹ̀ lóbìnrin tàbá búrò rẹ̀ lóbìnrin tóbìnrin bá bára rẹ̀ nínú orú ìṣesí yìí tó sì jẹ́ sí pé na uh, ọ̀nà ya ẹ̀yọ̀ kan tó rí uh, uh, environment tó ti lè máa tíìtì pẹ̀lú mọ́jàmú pé yóò ṣe yóò ojú ta'ala a'lam tí dọ̀rúrà bá ṣe ti dé ìṣesí kò sí láì nínú kó ṣe kìnnì kò sí nínú kó ojú ta'ala a'lam mọ́lá wọn fi máa jùlọ náà ìbéèrè parí nítorí

ìdáhùn rẹ̀ tí ọba rẹ̀ ṣe àkọ́kọ́ àti ọba rẹ̀ ṣe ní gbogbo ìgbà ìdáhùn rẹ̀ máa yọ ọ̀rẹ́ mọ̀ràn lọ́lẹ́ kò sí láì fi nínú kó yíyàn lórí iṣẹ́ dáadáa kò sí láì fi nínú pé àmọ́ ah, ṣe alágbádá ó ní gbìyànjú alágbádá ah, kọ́ lóun san lẹ́ẹ̀kan rẹ̀ òun ló ṣe nǹkan báyìí òun ló ṣe nǹkan báyìí ah, kò sí láì fi nínú ká dúpẹ́ fún yín nítorí pé ẹ ṣe dáadáa fẹ́nìkan àbẹ́ ṣe dáadáa fún wa àbá gbúrú dáadáa nígbà tí tẹ́ ẹ ṣe gbogbo ilé ìkòsí láì fi nínú ṣiṣẹ́ rẹ̀ ṣùgbọ́n ẹni tó ṣiṣẹ́ tí wọ́n ń dúpẹ́ fún yẹn wọ́n ní òṣè kìnnì wọ́n yóò jẹ ẹ̀mí ara rẹ̀ ní kìnnì yóò jẹ ẹ̀mí ara rẹ̀ lógun ìpìlẹ̀ àníyàn ìpìlẹ̀ tó torí ẹ̀ ti sẹ́yìn kò ní jẹ́ kí nǹkan ṣe kìnnì kí nǹkan ṣe kábà kò ní jẹ́ kí nǹkan kábà tí ìrúwúyẹ́ bá fẹ́ máa wọ ẹ̀mí rẹ̀ anabu Muhammad sallallahu alayhi wa sallam ó kọ́ wáyé pé kí a máa sọ pé allahumma inni a'udhu bika an ashraka bika wa ana a'lam kéèyàn máa wá ìsọ ọlọ́run ọba kúrò níbi kéèyàn ṣe rìá kéèyàn sì mà. ilé ìbẹ nínú kàfàrà ìlú Muhammad sallam kọ́ wa jẹ́ bá ti kà nínú hisnul muslim ibi kí a máa ṣe kíni kí a máa ṣe tá a bá ti gbọ́ ìrú yẹ rìá nígbà míì yóò máa ṣe iṣẹ́ ìpìlẹ̀ ẹsẹ̀ rẹ̀ nítorí ìtọ́lọ́run ṣètọ́nù ò ní fi wálẹ̀ ìpìlẹ̀ ẹsẹ̀ rẹ̀ nítorí ìtọ́lọ́run along the line ṣètọ́nù ó fẹ́ máa yóò fẹ́ penetrate àníyàn kí ẹ tètè máa wá ìsọ ọlọ́run kúrò níbi kí ṣètọ́nù kó ṣe kíni kó ba àníyàn yìí jẹ́ kúrò níbi kí ṣètọ́nù kó ṣe kíni kó ba ìṣe jẹ́ bákan náà ó wá nínú asar wípé èèyàn máa sọ pé allahumma la tu'akhidni bima yaqulun tí èèyàn bá ṣe dáadáa tí dáadáa yẹn hàn sáwọn èèyàn táwọn èèyàn ti ń fi dáadáa yẹn yíyàn kó bá jẹ́jẹ́ lóògbàjì bá ti ṣe pé ẹ̀yìn yẹn náà lèèyàn torí ẹ̀ ṣiṣẹ́ ni èèyàn torí ẹ̀ ṣiṣẹ́ sókè èèyàn máa sọ pé allahumma la tu'akhidni bima yaqulun lọ́rọ̀ ọba tí wọ́n ti ń yè mí dákun má fi mú mi ní tí wọ́n ń sọ ń pa mi má mú mi rí ọlọ́run ọba waj'alni khayran mimma yadhunnun ìrẹ́ náà ọba jí kí n lóore ju tí wọ́n ń rò nípa mi rọ èyí tí wọ́n ń wí ìmọ̀ fi mú mi jí kí n tún wá lóore ju tí wọ́n ń rò nípa mi rọ dáadáa tí wọ́n ń rò mi tí wọ́n ń rò nípa mi tí wọ́n fi ń sọ dáadáa nípa mi rọ́ọ̀bà jẹ́ lóore jù bẹ́ẹ̀ lọ waghfir li ma la ya'lamun ọba sàmójúkúrò fún mi nípa àwọn àwọn ẹ̀ṣẹ̀ mi tí wọn ò jẹ́ gẹ́ni tí wọn ò mà náà àníyàn ẹ̀mí ara èèyàn yìí ní ìjànú ogun nítorí kí ṣètọ́nù mọ́ àṣẹ kí ni kí ṣètọ́nù kó mọ́ bá wọnú àníyàn wallahu ta'ala a'lam ẹ̀lá òdòdó بإذن الله تبارك وتعالى بمن في أويت سيري يرمبا على سنة محمد صلى الله عليه وسلم كلا باكو سماني ẹ̀sìn wíwí àti gbígbọ́ etí ó kú díẹ̀ káàtó kí ọlọ́ba kí ó ṣe àmójúkúrò